الحمد لله بين عداوة إبليس لابن آدم وقال سبحانه إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب البعير أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك الحمد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى واعبدوا الله ولا تطيعوا الشيطان فيذكر الله ẹ̀sìn ọlọ́run ọba nìkan ní kẹ́ẹ̀ fi sísè ọlọ́run ọba àjọyọ̀ ayé ẹ̀sìn abáṣe aṣọ àṣà ìtọ́wà pẹ̀lú àwọn ọjọ́ ọwọ́ rẹ̀ àti ọ̀nà orí ìlànà ní ọwọ́ ẹ̀. àgbàdàgbà ẹ̀yẹ ń tẹ ọmọ ọba níbi tẹ́títẹ́títẹ́ lọ́nà máa ń tẹ̀. ọ̀bẹ ìyẹn nìkan lè mú àwọn ẹ̀dá tí kìí fi ìdàkúrò rẹ̀ lọ́dọ̀ rẹ̀. الشيطان ó máa bẹ̀rẹ̀ sí yọ sí àtẹ̀lé ìtàkùnmọ́ àtàlá nínú ẹ̀lọ́ àtúntì ní múlẹ̀ nínú hadith àti bọ́rọ̀ ọ̀dẹ́lọ́ ọ̀dẹ́lá rẹ̀. wọ́n lọ lórí ìtàkùnmọ́ àtàlá ń sọ́wọ́ ìdí ẹ̀ẹ́dẹ́ àtẹ̀jọ́ ọkọ̀ ara mẹ́rin ọwọ́ àtúndé gbogbo mọ́ láti lè gbérù ní kí mọ́ lọ́wọ́ ọlọ́run wá fún mi nígbà láàyè láti kì í mọ́ wá fún lọ́rùn àdébí sọlọ ọlọ́wọ́ àdébí ọ̀sẹ̀lẹ̀ ó ti mú kí ẹ̀sìn fi ró sí bí wọ́n fi òkú kan tó òkú mọ́sálásí. tó yẹ pé kílẹ̀ ọba kan báyìí gbogbo yóò ṣe máa rí gbèdéke ní fẹ́ máa wò báyìí. tó lọ wá ẹgbẹ́ ọ̀rọ̀ sùlẹ̀mọ́n àrí sọlá tọkọ ìwé wọn fi lórí mi ọlọ́run lórí ti mi wọ́n láti lè múlí ká láti lè bá wọn ilé káàkiri ilé ń ọwọ́ fún mi ní ọlá kan tí ò ní sẹ́tọ̀ọ́ ti ẹnikẹ́ni mọ́ lẹ́yìn ìbéèrè ayé muslimun ibadallah àdédáni ó ní pàṣípò gan pẹ̀lú ẹ̀dá níyàwó kí ni jẹ́ ṣèǹdọ́nù náà ìdí ìtumọ̀ rẹ̀ fún un ní ká máa pè lé ìtumọ̀ àṣẹ̀ǹdọ́n gbogbo ohun yóò kọ́ bá ti ta ẹnu àrà ó lè jẹ́ àlùjọ̀nù ó lè jẹ́ èèyàn ó lè jẹ́ dágbà ó lè jẹ́ dágbà ohun ọ̀sìn gbogbo gbogbo tó bá ti kọjá àlà ṣèǹdọ́nù ìyẹn ni ọba adẹ́dà ti sọ wípé وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الانس والجن báyìí láti gbé kalẹ̀ gbogbo àwọn àtẹ́lẹ̀ ọ̀nà ọ̀tá ọ̀tá yìí á máa rí fún wọn àwọn ṣẹ̀yà ọ̀fẹ́ ìdíje àwọn mọ́tí àgbéńdá nínú ẹ̀yẹ àti àgbéńdá nínú àlùfẹ́ ẹ̀rí àní wọ́n ń pè ní àṣẹ̀tọ́ tí wọ́n bá ní ṣẹ̀yà ọ̀fẹ́ ìlú ni wọ́n ń pè bẹ́ẹ̀ nítorí pé ìwà rẹ̀ ọ yàtọ̀ ìṣe rẹ̀ ọ yàtọ̀ sí gbogbo ṣe àwọn ọ̀rẹ́ rẹ̀ àti bàtàkùn ìyẹn rẹ̀ máa wù àti kó sí ìrẹ̀sì rẹ̀ ayọ̀ mùsùlùmí náà ilá dọ́là kí ni kìlà àjọ ìlọ òun ìgbà tí ọlọ́run ọba ṣẹ̀dá adam àlẹ́ ìlú sọlá tó ń sọlá ọlọ́run wá pa àwọn ọmọdé ìjà ọlọ́run pa wọn láti fi wọ́n kú jáde fún adam èmi ní sùn yìí nìkan lọ yàrá pẹ̀lú lórí tó rẹ̀ jáde níbi ọ̀dọ̀ sẹ́yìn omi ìgbò mọ́lọ́pùtà ní ibi náà mo ń lé orí tó lọ tọrọ ìṣẹ̀dá ìlú láti bí iná wọ́n kọ́ láti bá gbogbo ìpò yìí ó sì dáhùn láti bí ìfọ̀dọ̀kọ́ọ̀dọ̀. ọlọ́run wa tó hàn kó dáná wá tó láì dé fáfúrú ní bí ìta pàdé ìta kàrọ̀ sí i. orílẹ̀ ìjáde kó sínú àbẹ̀jẹ̀ta nítorí bẹ́ẹ̀ ti dùbò yìnyẹn. wà ní sàn àlẹ́ ìṣẹ̀lẹ̀ àdáta ilá yọ àti pé ibi yóò máa jẹ́sẹ̀ ìgbésílẹ̀ sí kẹ́ ọlọ́run á máa jẹ́sẹ̀ ìjọ́ ìjọba ìyá. ayọ̀ ẹni mo ti mú náà ìgbà lọ́la nítorí ìlàbí àti ìdániwá làálẹ̀ kìí ṣe tí tọ́lá wọn bá fi kùn yẹn wá ká alábẹ́ òun bẹ́ẹ̀ ṣe tọ́ba ní wàá ń sọ fún ọba àtẹ̀dá yìí pé rọ́ọ̀sì fàǹkìrì ní ìlà yóò di wà lóòrò ọlọ́run fún mi nílọ lára ìjọ tí wọ́n ń gbé gbogbo àwọn ẹ̀dá nìyẹn nílé nǹkan kẹrẹ tí wàá balẹ̀ nígbà tó bá àtẹ̀dá kan mú pé fàǹkìrì kàmínà ló mú ń gọrí yìí ìwọ́n ti wà fún ẹni dájọ́ pẹ́ láyé ìlà yóò iye ọjọ́ láti bọ̀ títí ọjọ́ ìgbà ìpèyàmù. nígbà yẹn òun ni àti dáàbì bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ìwà burúkú tí ó wù ìwà gbẹgbẹrọ sí ìwà ẹ̀dá mi ò nínú àwọn ìdájì pẹ̀lú owó oṣù sí ní lọ́lẹ̀ yìí láwùjọ ìjìnlẹ̀ nínú ẹ̀lámù ti ọ̀rùn máa kọ́ sọ bàjẹ́ nǹkan tí ẹ bàjẹ́ ń ṣe ilẹ̀ arùn lórí lẹ̀ wọ́n lọ wáyé lọ ìyá náà kò yìí gbogbo ọpátá ẹni máa ń sè lọ́nà ọwọ́ ayọ̀ ọ̀nà ìpín nílà ìlà dàda nínú ọmọ ìmọ̀síláṣí àyàfi àwọn ẹrú rẹ̀ tó ti kí wọ́n sin ọlọ́run ọba tẹ̀lé tẹ̀lé. ayọ̀ ẹni tí mo náà ìlà dàda ẹ̀yin ẹrú sin ọlọ́run ọba. ẹ wá rí àkọ́kọ́ ìkọlù tí àtẹ̀jáde máa ń ṣe ìkọlù rẹ̀ ọba ti mọ̀ gàrà ni. هو أن حديث أبي nígbà tí wọ́n bá ti rí. Àwọn ẹni tí ó lè fi kankú lẹ́sẹ̀, òun náà nàbí láyé àyíká ní sọlá sọ̀tọ̀lá, ọkọ̀ pé kò fi kankú lẹ́sẹ̀ báyìí, ó ti lọ fi kú ìjà òkúra rẹ̀ nìyẹn. Ọlá táwa ní bẹ sáfẹ́lì àyíká ní sọlá sọ̀tọ̀lá, nínú tẹ̀lé gbogbo àwọn àtẹ́jọ́ ọlọ́run yẹn yẹn. Àyíká ẹ̀yẹ́ ló ti ọlọ́run ọba. Kí ni

الله تعالى قال فإما ينزغن من الشيطان تنزغ فاستعذ بالله tí àtẹ́sáré bá dáadáa kó dáadáa ẹ̀ fi ọlẹ́rì tọ́fẹ́ fi ọkọ̀ lórí òtítọ́ lórí dáadáa ètè wà sọ ọlọ́run ọba tó hàn kó dáadáa. ẹni wọn tún fún mi àyíká lọ́la kó lọ́dọ̀ àti ìtọ́nà ẹni wọn tún fi ọlọ́run ọba. ẹ rí àtẹ́sáré tó tẹ́lá ní bí máa ń ṣe bí màá máa ń da iye méjì lẹ̀ sínú tàwọn ìdìkú yẹn. ìmọ̀lọ́run lọ́sẹ̀ yóò sì gba iye méjì bẹ́ẹ̀ fún yẹn ọwọ́ àti ọ̀sán ní àyè wọ́n ní òjijì ọlọ́run sọlọ́ wáyé sọlọ́ ní àdìsọ àbíkọ́yọ̀ yìí wọ́n ní àbíkẹ́sẹ́ ni wọ́n máa ń fẹ́ nípa ọ̀gá tó yìí yọ máa sọ pé ta lọ dàgbà báyìí ta lọ dàgbà báyìí yọ máa sì béèrè títí fá yóò fi padà béèrè nígbà tó máa ń dáhùn pé ọlọ́run ni ọlọ́run ni yóò àdébí sallallahu alaihi wasallam ẹnì kan sọ wípé iṣẹ́ tó ń ṣe àti ọ̀nà ọ̀la lè láǹdí ìdínà rẹ̀ oníṣẹ́ ọlọ́run sáti dáàbì bá ti bá lórí ẹ̀fọn sallallahu alaihi wasallam fáàlì yẹn sàn ìdìbìlẹ̀ irúfẹ́ nílẹ̀ yà wá sọ̀rọ̀ ọ̀la wà ní ẹsẹ̀ ní kó ti àṣírí kó ti wọ́n níbi gbogbo àwọn irúfẹ́ àwọn ìbéèrè òun ni kí èèyàn ya alásùbọ́rọ̀ jí àdídáàdì lè sá yẹn mú láti rẹ ọ àdébí sallallahu alaihi wasallam wọn ní fẹẹ rí àkàìjọ ó máa máa ń ta àwọn kókó kan nígbà èrè èèyàn tí kókó yẹn kọ́ bí ilẹ̀ ti sọ sí ìdí ńpa rẹ̀ nìyẹn ti bá àyàn nìyẹn èmi yọ ọjọ́ sí kò ní má láti ṣe rere bákan náà yóò fi jẹ olóró àdébí sallallahu alaihi wasallam wọn ní nígbà tó bá kú yóò máa lọ sí òru yìí kú máa fóoru lọ máa fóoru lọ òru yìí kú ẹ̀rí èèyàn bá ti lè lọ́sàlù ara àbẹ̀tún kàwọn tó ti lè lọ́rẹ́ ti ọlọ́ ìdí alhamdulilayi lẹ́ni àyájẹ bá àdàbà àmọ̀dáná wọ ilé tí mo ṣe kókò yóò dunu mẹ́ta tọ́ta. tọ́tọ̀ bá tó sọ̀rọ̀ ara ìdí ti àmì ọba àtúnẹ́fínẹ́ rẹ̀ lẹ́ẹ̀kẹta òní. bíbẹ̀ ẹ̀kọ́ tó yẹ bá fi sùn bẹ́ẹ̀ ìwọ́lẹ̀ àti gbani èyí ó ti bá ilé kan ní instagram lẹ́ni tẹ́lẹ̀ rẹ̀ máa tọ̀ sí kàtìlán tó tọ̀ wọ́n máa rojú nípa rere ẹ̀yẹ ló ní ọlọ́wọ́ bá àti dání lè jẹ gàmbá lọ́kàn ẹ̀ ní èyí ó ti bá pàkíyàwó lẹ́yìn tí o ìṣẹ̀lẹ̀ fi là lóru ọ̀nà wo ni ó ti bàjẹ́ gàmbá síbẹ̀ òun ni pé yóò sọ ọdẹ ní àwàdà yóò tún gbọ́ pípé ìṣe rẹ̀ tó tún ní lẹ́nu àdìgbàlùkù sọ́lá fi tó fi sọ́sálà yẹ̀ inú tó ti àgbà ìlọ́ọ̀lù ó lè wá kọ́ máa wá fẹ́rù níbi lẹ́yìn ẹ̀sìn tù kọ́ máa jẹ́rù bá yẹn ọgọ́ rẹ ló kù ó oníkàfíù látàrí wọn lórí lójú rẹ̀ ṣùgbọ́n gbà tí òye rí pé àlákàlà lóhùn láyọ̀ ló ti wá àti wa fún pé rẹ ni òjò fi ṣéyàn wá sí dáadáa sí ni òjò ó dẹ̀ tó àti àwọn tó dúró sí tó tún dúró sí ọdún sí dáadáa pẹ̀lú ẹ̀ àbọ̀mú ẹ àfẹ́nìkan tó ti bẹ̀rẹ̀ ìdí àṣà ìtọ́ni wọ́n lọ tẹ̀lé lójú ayé àti ń láti fẹ́ bí mùsùlùmí jẹ́ inú wọ́n ní láwọn wá wọ́n lọ sí níyà wá sọ̀rọ̀ fún un pé bó lòun ti fẹ́ sí báyìí ìṣe ọlọ́run á sọ fún láwọn ọmọ ìyá ilé láàbù hajjìtì náà sọ̀rọ̀ ìta aláàkọ́ ní ṣàìsà mí sọ báwọn èèyàn pẹ̀lú bá ti dání sí mu ọkẹrẹ bíkà bá ti dání sí mu ọkẹrẹ bí mọ̀lẹ́ríkà lójú oorun rẹ̀ yẹn àti náà lẹ́la ti dání lásán ẹ̀yẹ́ ló sọ̀rọ̀ àti dání lè wọlé sí ẹ̀lá gbogbo nǹkan lànàmì sọlọ àtàlà ti kọ́ sí àlóbi ló ti kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ àwọn ti dáadáa ń bẹ lọ́dọ̀ rẹ̀ tá a bá ti tẹ̀lé báyìí wọn mọ̀ ní àárín sínú àtìlẹ́sì àbẹ́tánì òṣèlú wa gbà mú. òjijì ọlọ́run sọlọ bọ́ àtàlà wọn ní lẹ́nu kọ̀ọ̀kan yìí bá fẹ́ yẹ kó kọ́mẹ́ yáyà. wáyé yẹ kiri kó máa gbé kinní yẹn bí bọ́bá ti lágbára kọ́ má ṣe kó kẹ̀kẹ́ ọ torí tó bá ṣe bẹ́ẹ̀ fáyín mẹ́ṣẹ́ iná ọ̀nà yẹn ti kọlu àti dáni lè kó sí ilà láti ihò ń gbà sí dáni tó ló sì wà nínú tó tẹ̀sí tí ìyẹn bá ti kí ìyẹn fún mú rẹ lẹ́ẹ̀mẹ́ta òjijì ọlọ́run tó bá sọ lọ́sẹ̀ tó ọmọ yín báyìí lójú oorun rẹ̀ ó fún mú lẹ́ẹ̀mẹ́ta nítorí ní àgbẹ̀ ìtọ́nu kọ́ yẹ kí ìtù ọlọ́kọ́ yà ṣe lè ní ti ìlú gàngàn ní kù òun náà ní pé máa máa ń tú lọ́kàn táyà ẹ máa ń tú ọ̀gá ni alẹ́bí sọ́mọ́ kọ́ ọ̀gá ìṣẹ̀lẹ̀ olùdarí àtẹ̀kọ́ ni ọ̀sẹ̀ ti àwọn sọ́jà rẹ̀ ní gbogbo ọgbà ìyẹn ní pé ní gbogbo ojoojúmọ́ wọn ní àtẹ̀kọ́ ni ó jókòó yóò gbé àga rẹ̀ sórí omi ìfẹ́ ọlá rẹ̀ yóò gbé sórí omi àwọn asẹ́ǹdì àwọn sọ́jà rẹ̀ asẹ́ǹdì wọn wọ́n ni yóò sì jí géèmù ọmọ ọ̀dọ̀ rere ni sígá tó bá dé bá lóun ti báyìí òun ti báyìí òun rí kẹ̀kẹ́ sí tẹ́lì kẹ́ bá dé tó ní nínú àwọn ọmọ lẹ́yìn rẹ̀ lọ́ba ní òun ò fi ọmọ àtìyàwó tẹ́lẹ̀ tó ń fi sùn ọ̀gá rẹ̀ hàn ìwọ tẹ́lẹ̀ lórí ìtọ́jú bí a gbàdé ní àtìdáni ní gbogbo àwọn ọ̀nà ẹ̀ máa ń jókòó lé yẹn ajókòó lé lọ́nà Islam yọ àwọn àgbẹ̀ tí wàá gba Islam tí wàá fẹ́ sàn àwọn bàbá rẹ̀ téèyàn bá sọ̀rọ̀ káfí sáré rẹ lọ sórí òkúrò tọ́jú ọba tó lóun bẹ́ẹ̀ tẹ̀lé jira àti tí wàá tẹ̀lé jira tó kó o ti di sẹ́mẹ̀ ìlú rẹ̀ àti ilẹ̀ ìlú rẹ̀ tó kọ́ ọba sọ̀rọ̀ sí àfi sáré rẹ tọ́lá ti ní jọ tó kù láì sí ẹ̀sìn òsì gbà yín ẹ̀rọ títí tí ó ti rí mú torí ọ́ níbi ẹ̀sìn ẹ̀rí ẹni ẹ bá sọ fún bẹ́ẹ̀ ti jihad ó ti jihad wọ́n máa pa ẹ̀ ìyàwó rẹ̀ wọ́n fẹ́ ọ̀dọ́ wọ́n fẹ́ ìyàwó rẹ̀ lọ́ọ́ bá kú náà ogun dúkìá rẹ̀ wọ́n fi ẹnìyàn wá sá bóyá wọn bá lójú ogun ní àbúrú àdébí sọlọ wá sẹlẹ ó ti ń kẹ tọ́tọ́tọ́tọ́ ẹ̀wọ̀n tí ọba àtẹ̀dá nínú ọlá rẹ̀ ló fún fẹ́ẹ́ níbẹ̀ wà lójú náà ẹ̀yẹ ó ti ọlọ́ ọba tí àtẹ̀dáni ọba wa rí sẹ́ rẹ̀ sí wọn òyìnbó yìí ni ọ̀tá rẹ̀ fún gbàgbó àní alẹ́kùn tọ́ ẹ tó òyìnbó yìí lásẹ̀ ní ṣẹlẹ̀ sí òjijì ọlọ́run sọ wípé dáadáa fílíkà máàtó ìmọ̀ ìgbàgbọ́ kan bẹ́lẹ̀ nìyẹn tí ọba rí sẹ́ẹ̀sì rẹ̀ ṣe ṣe mọ́ ẹjọ́ kan ló lè rí ṣe ń tọ́ka títí àdédá nìlẹ̀ nìyẹn ló ń jẹ́ ìfọ́nà ìròyìn nígbà wa bó ni ó ti wá mú yẹn wa a máa mú wá sí ìwọ wọn pẹ̀lú kan ní osman bin abdul lọ lọ́ọ́ bá tẹ̀lé sọ́kọ́lọ́ àìsàn lọ́wọ́ wọn ni àdédá máa ń kọjú ìlú bá ìdí ọlọ́run nínú orí àti ìlànà ẹ̀mí ńkọ rẹ̀ ní sílùpé ó lé kọ onímọ̀wá sí ìyẹn lọ́wọ́ ní irun tọ́wọ́ bá kéde tọ́wọ́ bá wá kúrò yóò yí wá lẹ́yìn ṣe àwọn òbí ńlá ní ìrìn ìfẹ̀tọ́ nìkọ̀ọ̀kì tó bá ti fi sẹ́kọ̀ wá fún ẹgbẹ̀rún gúlẹ̀ mẹ́ta sí ẹ̀jẹ̀ oṣù rẹ̀ ẹ̀rí ẹni ẹ̀ sì ṣe bẹ́ẹ̀ tó lòun kúrò rẹ̀ lọ. àtìdáàdì olùdókòwò àwòrán yánnayánná tó sọ wọn máa wò kò ní fẹ́ẹ́ fi sí mu ó lè jẹ́ mi ní ọmọ akúkéré ó sọ wọn kò fi ayé tó kó sẹ́nu ẹ̀ ní gbogbo àwọn kíni yìí ó ti kó kó mara ìgbàgbé yẹn ìgbà àdàlà ẹ̀yẹ ń tọrọ àtẹ́sẹ́ àti máa ń dọ́ta alẹ́ láàrin àwọn èèyàn ẹ̀kẹ́ rí àwọn ọ̀rẹ́ méjì ti rọ̀ wọ́n tẹ́ إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون قل بلا ختان كثير اليوم أكثر لا تدون أتاني ياتي بوريرا لا تعني أتاني أتاني أتاني أتاني أتاني أتاني أتاني أتاني أتاني أتاني أتاني yóò ti darí padà fún níbi ìrẹsì ọlọ́wọ́ àti irun bẹ́ẹ̀ wá sí àwọn ẹ̀rí ìṣẹ̀lẹ̀ ńlọrọ̀ àti sáni ń gbé lára ìdẹ́jẹ̀ ń tọ̀ ni ìdẹ́jẹ̀ ń tọ̀ láti sáni máa ń gbà jù ẹ̀yin onígbà gbọdọ̀lọ̀ ká tọ́ra fún béèrè ká tọ́ra fún agogo nínú àwọn oníṣẹ́ àfẹ́ lọ́ọ̀nì ọjà má jẹni tí ọkọ̀ kọ́ wọ bẹ̀ má sì jẹni tí ọkẹ́ ikú bẹ̀ nítorí pé bí عباد الله أن يرد الله قوة الإيمان تضعف الشيطان agbára ní iná ní máa ń fa àti dáàbì lọ́lẹ̀. Òjijì ọlọ́run sọ lọ́wọ́ ẹ̀fẹ́ lọ́wọ́ kan fún bọ́ọ̀lù jọ. Ó ní mo fi ẹni tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ ní èmi àtẹ́lẹ̀ ìfẹ́ lọ́wọ́ rẹ̀ fúra. Ìrẹ̀ ọmọ ọ̀ gbọ́dọ̀ sọ lẹ́gẹ́ wo bí mẹ́ta láti láti dàpọ̀ sọ̀rọ̀. من الإيمان أقول قولي هذا أجل ما خير لكم المسلمين في محل الأمر وقال وسجلوا وأقول إليه شاء الله الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله حياتنا الله أولا شاف إنسان من فاولي شوف فاول من جد فجر الإجواء فإن الله سبحانه مباركة جو كذلك أن الله سبحانه وتعالى يقول فيما هو على وجهه قال تعالى إذا صلحت صلح الجسد كله ثم تداوى على لدى وإذا فسد ثم تتبادل فسد الجسد كله gbogbo ara ló ti bàjẹ́ ìjọlọ́sọ lọ́wọ́ àtọ́lá lọ́wọ́ náà bá fẹ́ wọ inú ọ̀sán yọ bá mi ìwù tọ́jà dáadáa olùmọ̀ lórí pé mú dárò sọ́nà àtọ̀lẹ̀ níjà òtítọ́ yóò tọ́jú rọ nínú ọ̀nà tí máa ń tọ́jú ọ̀nà tí òun náà ti kọ́tọ́ ní ẹ̀fẹ́ lúwọ́ ọmọ ọmọbìnrin yẹn tó ti ní bí ìfẹ́ lórí yẹn máa fún lẹ́jọ́ dá lórí ìwù tàǹdẹ́bí wọn lọ́wọ́ àrùn sọ́nà ẹ̀yìn ọlọ́sìn ọlọ́wọ́ bá àti dáàbì tí ọ̀la tẹ̀ kó sáré yẹn yóò kó sáré lọ àti oní kókó kókó òṣìṣẹ́ rẹ̀ ti ọlọ́ kó o ní fi ìpayọ̀ ọlọ́ kó o ní fi ìtàkọ̀mọ́ ìjọ ti fọlọ́ kó o ní fi ìmàmọ̀dájú ọlọ́wọ́ bá tó hánà wọ̀ sára ní ìtòlẹ́bí náà sáfọ̀ o àwọn tí wọ́n bá fẹ́rọ ọlọ́run ní tòótọ́ ìdá ọlọ́pàá ń wọn á tètè sí ẹsẹ̀ ọlọ́run àyíká wọn ti rú lẹ́sẹ̀kẹsẹ̀ wọn rú orí wa dání wọn rú orí ni wọn máa ti rere ẹ̀yọ́ ìṣèlú nàìjíríà lọ́la ẹ̀rí àti lọ́ọ̀lì ó ní àwọn ipò oríṣiríṣi títí sí yẹn lọ́nà ipò tó ga òun náà ní kó sí yẹn lọ́nà kí yẹn ti kékeré àwọn ọ̀tẹ̀wọ̀ ipò tó tẹ̀lé òní kí yẹn ti oníbídíà tí ọba rẹ̀ ìgbọ̀dọ̀ kú tẹ̀lé oníkéyà di ẹlẹ́sẹ̀ ńlá lùbìdìbìdì pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ ìgbọ̀dọ̀ kú tẹ̀lé bí ọba rí ẹ̀tọ̀ òun náà ni àwọn sọ́kà àwọn ẹ̀sẹ̀ kéékèèké ẹgbẹ́ yìí ọ̀tẹ̀ ní ká ilé tí wàá sínú yìí láwọn yẹn àwọn yẹn ń pààyàn lórí pé ìṣẹ́ rìbá tẹ̀lé wàá fọlá tẹ̀lé ẹ̀ báyìí ìgbọ̀dọ̀ kú tẹ̀lé òun ni kó wà ìrúnṣẹ́ ra ìbáyìí ní mo bá hà pẹ̀lú àwọn kẹ́kọ̀ọ́ tẹ̀sán kéèyàn jẹjẹjẹjẹ ìdọ́jẹ ìdúdó ẹ̀jẹ̀ máa àbí kí èèyàn mú èyí tó fún yín tó àkọ́kọ́ tí náà ló fún nǹkan èmi mo bá rù mí aṣọ yìí ti pọ̀ ju aṣọ ọlọ́sẹ̀ ọ̀sọ̀jà èmi mo bá rù mí nínú ẹ̀ dá mi dá mi máa ń gbà nípa nínú àwọn ìtò tí fi sí ìyẹn lọ́lẹ̀ mi. àbí kó ká ìrọ̀jà ìrà ìbáyìí nínú ọ̀gbọ́n pẹ̀lú àwọn nǹkan tó ṣe pé kọ̀ lọ́lá ìyẹn wàá pa ọkọ pàtàkì sí ìwòjọ́ pàtàkì lè yọ àdìgbò kásìlì ẹsẹ̀ ní ọjà sọ láwọn ikọ̀ tí yàn láì ẹsẹ̀ wọn ni kọ́kẹ́ ni wàá ti júlẹ̀ yá ni sọ̀rọ̀ ní ìjà tìlùmọ́ à òun là ń pèpè fún àdìgbà wọn ni yóò ti pín dọ̀ ẹsẹ̀ ní kéèyàn jẹ rìbá yóò wá sọ ikọ̀ tí yàn láì yóò fi fá ìdá ni àwọn ọmọ àní ní ìsìn àtàwọn oníṣiríṣi ìṣẹ̀lẹ̀ bákan náà àwọn ọ̀nà tí àgbéta ní kí n ní yẹn lọ́nà òun tó ti pé ìṣẹ̀lẹ̀ jẹ́ ìṣẹ̀lẹ̀ kékọ́ fún ní ọ̀sán ọdún súnà fọ́dún mo ti gọ̀ ní à àwọn àti ọmọ tuntun tó ṣe wá dárúkọ sí wọn lè ti tẹ́ ní ogun gan nìyẹn láàbìlà àìlọ́lá inú títí rẹ̀ nìyẹn títí sí yẹn lọ́nà àti kọ́ wọlé bá ẹ̀mí yẹn ní kí ohun tí yẹn bá ti fẹ́ sí jù tó báyìí kó kúndùn jẹ́ ní olùjọ́nà ẹ̀mí ọ̀tọ̀ ọ̀rẹ́ tó fi sìn ọlọ́nà yẹn tó báyìí obìnrin ni wọ́n ti kú olùjọ́nà ẹ̀mí ọ̀tọ̀ ọ̀rẹ́ tó fi sìn ọlọ́nà inú ọ̀nà níbi ìsìnlẹ̀ kọ́ máa mú ọjẹ́ díẹ̀ tọ́ba tọ́ lé títí rẹ̀ bàjẹ́ díẹ̀ ní ọ̀sẹ̀ eré yóò fi tó nǹkan tí àwọn Yorùbá gbọ́ kó tó nǹkan òní ti la òní ti máa ń tún pẹ́ bí ó tó nǹkan yóò tó fẹ́ yóò tó fọ́ ẹ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́ títí yóò ti padà bàjẹ́ fẹ́rẹ́ yẹn. nínú àwọn ọ̀nà tí kí sí yẹn lọ́nà òní kọ́ tẹ́lẹ̀ yẹn kó níbi òtítọ́ àdìgbò fara rẹ̀ bí ẹni tí ń ṣe wá àti fún yẹn wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún ádámù tí ò ní ọ̀pá ọ̀sán mọ́tòmá ọwọ́ akúra fún ádámù àti àwa wípé ẹ̀yin méjèèjì pèsè ìdèmí lábẹ́rẹ́ náà fìdí ńṣe wá sí yín nínú àwọn ọ̀nà ìdítọ̀ òun ni kọ́ wá jáde pé aláyẹ̀ lè burú kẹlẹ̀ tẹ ọba tó fi sínú lè n ti bẹ̀ ọlọ́ àtẹwọ́ ìyẹn kan èèyàn ni ó yóò sì dúró lọ́rùn rẹ̀ àṣàbùrú yìí rẹ̀ àbúrò ọ̀dà àmì àwọn àmà àtàdé ti pa àbúrò ọ̀dà wọn já sí kìíní yìí rẹ̀ kọjá pé wá sílẹ̀ pẹ̀lú pẹ̀lú ẹni tó أيها المسلمون عباد الله ẹ̀yẹ ló ti ọlọ́run ọ̀la fẹ́ sọ́ra báwọn fẹ́ dáadọ́ fẹ́ máa gàyè tí ó máa wọlé ti ẹ̀ lára tí ó ń gba sí ẹ̀yẹ yẹn tí máa ń sọ náà ìmọ̀ kan ìyá lọ sí mọ̀ a máa sọ náà bínú ẹ̀yọ́ dídì náà ẹ̀fà bínú sí i máa ń sọ náà fẹ́ ayé ètí máa ń sọ náà kí irun gbàgbù àdìgẹ́ ẹ̀yọ́ lójú kòkò àdìgẹ́ ẹ̀yọ́ amú àdìgẹ́ ẹ̀yọ́ gbígbéraga tí wọ́n sọ pé òtọ́ fi ń gbà nígbàgbàjá náà wà sọ iná lẹ́bi dúkọ̀ wọn nìyẹn bẹ́ẹ̀ náà ni ọkùnrin mọ́tẹ̀ kí wọ́n máa ní yẹn. ẹ̀tọ́ ẹgbẹ́ yìí ní wá sí kò sí kò sí sẹ́kò ní ti dóòlù tẹ̀ láti dání o tó láti kọ́ lè fi yìí. ẹ máa ń sọ ọ̀nà sí ayé ẹ máa ń sọ ọ̀nà kí yẹn ní ìwọra ẹ máa ń sọ ọ̀nà kí yẹn jọrọ ẹ̀lú ẹ máa ń sọ ọ̀nà kí yẹn tẹ̀lé fẹ́ẹ́lú. àti dání bì nínú àwọn ọ̀nà tí sọ̀wọ́ ẹni kò ní kí yẹn máa ń dábàá fún sọlọ àbí kí yẹn fojú rí náà mùsùlùmí àbí kí yẹn fojú kéré ẹsẹ̀ àbí kí yẹn fọkàn balẹ̀ nínú ìyá ọlọ́run ní awá yìí tó ti kọjá. báwo ó fi jìyà ààbò tí mo tọ́jọ́ tani wá ní wọn àwọn ọmọ àbá tí wọn wá kalẹ̀ wọn kàlí lẹ́nu ìjẹ́ nà fún àdáni àyà ti tún pa ọ̀pẹ́ kò láti wọn tún lè wọlé pẹ̀lú ní ẹja kẹ́mi ìjọ ọlọ́run kí ẹ ó kẹ́ ẹ má dáwọn afáyẹ ló wọn náà sún yẹn lójú ni látúrú pálapà látúrú bè bí wọn ara kò ti wà láyé yìí ó ní wọn láti dání ọba wọlé ìyẹn lára ìyẹn ó ti dá kẹ́mi ìjọ ọlọ́run ìgbà lọ́lọ́ ẹ̀yẹ ó ti ọlọ́run ọba èyí dárò ẹ̀dá fún ìjà sọ́ra fún àṣẹ ìjọ ọ̀run لا يدخلن عليكم الشيطان من مداخله ẹ má ti ọlọ́ọ̀ ewu ẹlẹ́ bá wà ní gbogbo àwọn ọ̀nà tá a ní máa ń أعوذ بالله من الشيطان الرجيم ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين اللهم جنبنا الشيطان وجلب الشيطان ما نأتي وما نذر قوموا إلى صلاتكم رحمكم الله تعالى